أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إسلامي كالندا إنيني أشي يردو أشي المحرم ما أولو ديتو أوديتو دابقا 1439 إنو لمالوني èkìtì déédé by twenty five september two thousand hadihi karatuwa eh, khulasatu nurul yaqin babu yake haku kola naji'u quraishin li abi talib marratan thalitha wa kabu quraish mangowo abi talib ọmọ ya ta níbi kìnnà dọ̀nù fẹ̀dọ̀ níbi kìnnà níbi ẹ̀nẹ́ bikata nkuyun leku egola jihadi fi sabili shaitan kami kafiri ce ma wajo dudu anibi kito ya nibi release huma ide yumalin ẹ̀dẹ̀ kéèjì mama màmá umaru ti bínú dangu dáhùn àti gbọmíkè èsì tó dẹ́ ẹnẹkẹ́ ẹdúyájú gbọmíkè kẹgbẹ́ wọn ká dúpẹ́ kẹ́ni mi kẹ́ àmọ́ mọ́mọ́dò dò wọn ká mú dorí ọgbà amúdorí ọwọ́ nankàmàká tso eya si tó dẹ́ mi kò adúdọ́wọ́ lẹ gbọ́mí kẹ́dọ̀dọ́wọ́ ŋata lẹ kọ́ ó mẹ́mọ́ mi mẹ́dùn mi kó náwó mẹ́ kó nàdọ́ mi mi mẹ́mú do kpa bí sàmà tẹ̀ kò lóhùn. ẹlẹ́sẹ̀ wáyé kẹta rẹ̀ ọ̀làlẹ́ ń alótó yíhun rẹ̀ ó kí ohun alótó yíhun kọ̀ọ̀rọ̀ rẹ̀ mẹ̀jí okòrò ìṣìnlẹ̀ àbí tọ́lìbì mọ̀rọ̀tàn fẹ́ẹ̀lẹ̀fà fàkọ̀rọ̀tìl awọ̀l lẹ́mà ra'at kòrò ìṣùn mẹ̀sẹ̀tùmí bi lẹ́mà ra'at kòrò ìṣùn abu kòrò ìṣùn mawuli أن أبا طالب لا يريد أن يمنع ابن أخيه أن أبا طالب لا يريد أن يمنع ابن أخيه لا يمنع ابن أخيه لا يمنع ابن أخيه أبوك مالي أخيه هانو مو ما beedu dɔɔtɛn udɔn edamu ne ha dɔjɔ do ka eka kuma kɔna rɛ mo mina lobi ɔjɔ eka kuma mɔjɔ do so kete eka kuma kɔna sɛ bɔ ɛŋa ma ta ɛŋa ɛŋa wu ɛŋa gbogbo yodo gbanya ne kaliba dini islama malia kini ɛnɛ ki dɛ ya ya is not in concord with them ya ya yɛ kpaa ma nu eh anabi ata corporate paman to don ọmọ anabi muhammadu ya òun corporate ni ṣe de kó ń continue dọ́là ẹ̀dọ́ ngọ̀ngọ̀n ngọ̀ngọ̀n di go ahead ngọ̀ anabi kàkó ẹ̀ dúdọ́ ẹ̀ òun ẹ̀ dúbi ẹ̀ dú ẹ̀ nìkẹ́ dọ́ sọ ẹ̀ náà ó kó ẹ̀ lè hù dọ́ ẹ̀ kó ẹ̀ dọ́ ń lọ mà ó gbóhùn. مشوا إليه بعمارة بن وليد مشوا إليه بعمارة بن وليد مشوا إليه بعمارة بن وليد بعمارة بن وليد عمارة نسيبة أوكي اسم غير مصارف ما دوشي هي تكمل عمارة بن وليد ها أه؟ كما لوك تبون قوما ما دودون كي عمارة بن وليد fakoratu thaniya en kuma kan amanu maratu lai umanya kan wa fakara yake jigire wa qalu lahu wa qalu lahu takuma kan ana makawin te abu talib من خذ هذا الفتى خذ هذا الفتى ولدا لك waladan laka wọ́n yọ́ mọ̀ kóbi àyè wọ́n yọ́ mọ̀ kóbi àyè kí mú dọ́ máa kí mú dọ́ máa wọ́lẹ̀ ọ kí mú dọ́ èyí kí aṣọ máa wẹ́ wọ́n yọ́ kí mú dọ́ ọ máa wẹ́ wà á sì lém ilé náà bìnà àkíkà. وأسلم إلينا ابن أخيك وأسلم لنا وأسلم إلينا ابن أخيك وأسلم إليه نبنا أخيك لنقتله لنقتله kono mawe omo mayengu wa kamdupa kono omo mayengu wa kamdupa request kumane ile request kumane ile yao ya tuhikataido faqala lahum ammuhu faqala lahum ammuhu takoma ya tamu ya mamuda takoma ya tamu mamuda bi sama tatlubun biyana ta ba le request ke mai an kuma tene a gida yi biyana ta ba le ata wuni bunakum ata ato ni bunakum ata ato ni bunakum memo mame dumi memo mame dumi le ora biyahu kuhunne wa utikum ibnati mabuni wa utikum ibni wa utikum ibni wa utikum pa litakatuluhu litakatuluhu mamudupa mamudupa ka mm. request ma jene mm. Mm. adini islam àti adini àti ìṣe gbogbo kì í ṣe ni. ami kafiri kuma ake din islama ma go ko yu yasin ma go ko yasin to do gele ne duk yo dini gaskiya a islama o gaskiya ba ko da we a wani ne aradi ka go nya din islama ka go yu eli ka mi kafiri ko ne malia ko woni go sha dini la nan ma ko ne ro mu inde ke dini gaskiya ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ما دارون ما ليجي موجة ليجي موجة ترون محمد دابي بدين متى إن استطاعوا شنكو فهم عوا نقول ما ماون ọ̀nà múnà máa ń yá lè yóò àgá nìkó tàà abata mu yoge na gide do ma ha faraja khaibin faraja khaibin gide ce fakratu rabi'a de e kamu na un kete ni kan ki biru ma ju dala dala dala dala ma kparo yogo to de ona yiki kota kada yi ye ni un se ki de vele vele nga ma abo primary ibtidaiya sabu primary de eh محمود أبي بوه والرسول صلى الله عليه وسلم لم يزل مستمرا والرسول لم يزل النبي هي دارني مستمرا يكونتينيو fi nasiru islam fi nasiru islam ihe dadi ni pogo imdi sod nasiru islam ya da ta kan hadi ni kan hmm. imdi sod daga hmm. da shi sinun musallafa hmm. sin al musallafa sinun abomi mẹta nasiri ṣe da pogo rẹ ọ̀gá ni ko òun darun ìkọ̀tí ni ọkọlọ́n pogo. Hmm. wa amuhu yadafa'u anhu ọmọ ya táwọn yà ná dìfẹ́ǹdì ń ayélujára na kí mẹ́rẹ̀ alùtọ́ content 21 kú ìdá òkúrò ìṣìn lè rọ̀súlìláhì sallallahu alayhi wa sallam akanya kabo kureishi dunga nabi sallallahu alaihi wasallam akanya kabo kureishi dunga nabi sallallahu alaihi wasallam فقرة الأول فقرة الأول كنت إلى فقرة يرزق وهم لا أخذت قريش تؤذي رسولا أخذت قريش تؤذي رسولا أخذت قريش أخذت قريش أبو قريش ما وانيو أبو قريش ما وانيو تؤذي رسولا تؤذي رسولا إذا كان يهون شوشو إذا كان يهون شوشو أكو دما شاكي ما وانيا كان يبدو كربون شوشو وتستهزئ به وتستهزئ به ما دوشو كرب Mm, o ji la bo ma den den ki na ka shuke sen ki mu den ne ayi lo to ye biti pe do keke ami ala da kwa ma tuma ta woni mu den imu da ji na me ma do ka ji ili ela ihi ya ya ya ma ye ye mm ẹ̀la lẹ́gbọ́ ti mọ̀ tọwọ́ ní múlẹ̀ o. àyè ma tọ gẹ̀ ni ẹ ma náà jí abẹ́ ẹlẹ́rì rẹ̀ mọ̀ àyè na náà jí abẹ́ gbàgbé tọ tọwọ́ ni ìmọ̀ tọwọ́ ìmọ̀ múlẹ̀ láyọ̀. káfíìrì déèṣe déèṣe yọ̀ pọ̀ bí wọ́n yẹ yamunu kúlẹ̀ e, e na ilé yìí wọ́kẹ̀ wọ́n yẹ islam yín ìgógógógó ẹ̀tù lè mẹ́ ìsọ̀rọ̀ náà rẹ̀ kò lẹ̀ ṣe ní ìdàlù péré bíẹ́ ṣe ní ìdàlù péré bíẹ́ àdínì kàkẹ́rà kó nìkẹ́ làgbà kàpò ní tí làálì àdínì kàkẹ́rà kó nìkẹ́ ẹgbọ́ yóò he ẹgbọ́ yóò he náà lè mi jesus ya meji kada na woyo mm, ona ona excuse ma ma do ma de mbe anibi anibi na ma choke ama mi ka ama ama go ka ma le ku ma choke e ma choke ke ma ka wa de khususan خصوصا خصوصا ìṣẹ̀tẹ́ gbẹ́kìṣẹ̀tẹ́ ìdẹ́kì wé sọ kẹlẹ́ خصوصا ìṣẹ̀tẹ́ steady ìzáza haba ilẹ̀ salati ṣe ń kìkì alótẹ́kẹ́ṣọ́ àbáyẹ̀kọ́ òkèyẹ́ gbẹ́kì ayẹ́tọ̀ ẹlẹ́ṣẹ̀tẹ́ ojú ni. <laughs> yàbí ha àtàmàbí ha àmàtàgbà nǹkan òdì wọn dé òun yìí onígbòǹgbò àwọn òpópò ẹ̀dá àlàlẹ̀ ìwọ́dọ̀ pékètsọ̀ olùgbà wà tọ́lọ̀ àlè pékètsọ̀ alókè ọmọ àlìjọ́nà wẹ́ àná àlìjọ́nà tákàmàkàmà ẹnì tó kẹjọ kó àkàmàtsàmà káàrí àmàyẹ. òkèsánì. bí àgbà wọn lọ. buku ato ya yo dogo ma ka ma yo kede da hmm. hmm. ago ka ma e yo yo do wo pa ma ka ka da maro tuna e ma ma do ro pi no yo do e, o munu na ma ka ma gbo yo ko ele mi no yo olulu ga ne e, e ma ma do ro lugo yo na una do er er amanda le jana de ga ya to du ogbo yi ta pa ya ya na to lu nga bele yo na amango ya ya nyamele Hmm. ẹgbẹ́ yẹn òun ṣe gbà òkè yẹ àmì káàkiri wọn dẹ hmm. tọ́ báadà àwọn rọ̀ àti ìsìnkúrọ́rù fi dàwọ́tì nùbí kùmáìlì báadà àwọn rọ̀ àti ìsìnkúrọ́rù ọ̀yà. Obik mali continuation. Obik mali continuation. Hmm. or continuity na ji continuity unyogba mm, malika dina maybe continuity of what Fida what ehu doka maybe continue na dokpo mm. uh, udo maybe continue nranyogba mm. amuna anagba maganiku wadifa a ah, amuhu anuhu ma wọ́n rí continuity defense amihi uncle anu kì náà defend àníbi màálí hmm. uncle òun kì wọ́n náà defend òun èyí kí adami máa yẹ dẹ̀ ayẹyẹ máa yẹ nígbà kí hàn ẹ̀ àhẹ́ àmọ́ àfihàn àṣùyàn miso na nabi muhammadu yi na gane ko to alilek mashi adukar ba ni biya an ya ce an kya lọra nabi do an kanya gbọ an dobi dimi kanya gbọ ayọ yi imu da nka adukọ mi kó adukọ lawọla imu da nka an adukọ goge mashi kuma da nabi kpa ijepan madu soke òkèlè jẹ́ hàn níbi kɔna ɔkɔlɔn sɔgɛlɛ nɛ ìkɔjini ɔkɔlɔn ko ekola kpama ni ko hmm tabɛ mali kɛŋu n'alu lɛ ataya n'adi fɛn di ŋu tɔgɔmɛgari yanibi muhammadu ɔlaŋuri dɔdɔ mi kɔna di ni lɛ yàtse ne facebook yẹn akó jabu ma lɛ yàtse ne wanasa do ebi ɛnɛ do ma lɛ aa. وكان صلى الله عليه وسلم يقابلهم أيه. وكان صلى الله عليه وسلم يقابلهم النبي شفيسما النبي شفيسما بالحلم بالحلم بابا يدو ẹmọ ń yíwọ́n mi kó ẹ̀rẹ̀ kánẹ̀ pábọ̀ rẹ̀ ṣe yá tẹ́nà àkàlẹ̀ káfíìsì bọ́ǹbù káyá tàbù máa máa tenya visi ayakiyale kafu petrol boye mamodo ngojo ka unanu kuma makabre laki yurian anu mi sagba yen do wo sabari bakuli mm hilmi eki dukwa ki a take action iko take sabari eki dukwa ki a wedo ki ko chenge yon iko chi idoma chenge yon gbogwalo wo eh ọ̀yá mẹ́sẹ̀ tún bí wọ́lótófì pàyé ṣe it take something very easy iṣẹ́ mẹ́mẹ́wà lótófì èèmù àyùzẹ̀ nígẹ̀dẹ̀ ọmọ àgbà kò náà kíkà iṣẹ́ ònìkan bókè àdúgbò yìí kìrẹ̀ ìṣọ́nà kan wọn pàmòdé má dòdòdò mi tá a gba ìyá dòdò má mi mímú àgbégbà bùmánẹ́ta ilé ẹ̀nẹ́kàlùwà pọ̀ yàdó mi mú mọ́. ile ne ki so ga ya dogun mama un do aka ke gbamu na mi ta ya gbamu na nguma un do yo la ba man amai ki ti amado yo la ro mi eh amado yo la bo mi lo to fi wal afwi amali ekun ma ekele wal afwi padoba wal afwi padoba amma bayan da ida bi na karabu mani hilimi ah. wa sabar ida kule ni kitan ya yunun wa lutufi amma mama bamu ya ma bamu na bata ma anibi na shari yomi bama wala afui ebe na kuma ce ma ki aka kojo kishi ma ba yonga mdu badanga mele hmm. badanga mele kojo kojo ke do badanga mele alele alim anibi dogo mi poene dogo ikuli hmm

ìbéèrè yẹn wọn ni kékeré rẹ ẹni yẹ ká tó páyọ dọ alẹ yẹ jẹ ká tó páyọ bìlẹ ilẹ. wọkẹ fọkọrọtì fàlẹsà wọkẹ na aṣọdẹkùn ìlà àlẹ rọsùlì àbújá àlẹ nìyí. وكان أشدهم ìṣẹ̀dẹ́ẹ̀nẹ́ ìṣẹ́nà jìgógó èé ṣàwúyàn abuja wa abu lahabin babu lahabi wa ukubata ibnu mu'aytin ah ukubata ibnu abi mu'aytin والوليد بن المغيرة والوليد بن المغيرة مبوغ ما دودو ما كده أما غطا غطا غطا ìyàmẹ́nà òyà níbi rẹ̀ òyà kọjọ́ yá jù bó yá níbi bá òkùbẹ́tì bó nàbí mu aitin òwòlọ́wẹ̀ ọjọ́ òjàjà pé kéjì má bẹ̀ kí òjàjà má tán abúláàbìn àní ìkàràmẹ́tọ̀ ọmọ ọdún àmì sàhábẹ́ ìgbé ògìyọ kà níbi náà ojo jajuwa ma bi ko jajuwa tan walid ibn mugira an umarat ibn walid an khalid ibn walid ngona ne kata ki ngodo mota umarat ko ami sahabi ogboso ogbosi meta warrior a gallant warrior ya mi sahabi anabi khalid ibn walid saifu mi siyufillah ibaki da pa mi kafiri bi ki wa gba dini islama uya nele et soya uya ki diba pa mi kavri homi uya ne room titali uya ile record utane ma use ngami nevi ile tap nini ami nevi uya ne germany uya ne russia uya ne america uya ne britain duk uya ne chinese ona ki khalid ibn walid ona ki juja ki digba pa mi kavri le history ngi tana ngami navy lei mwaru tish tre ngami navy tini ma bitu no ya ne boka yiden adwa navy kituma bi tedo onu mu ye ki wakugbo kuba navy muhammad kozu ado otoma akugbe ku chinga navy muhammad de subek ma pe ni ya subek ma do ma faga na mi mon subek ma kuma re o ma محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا فيما هم في أشداء على الكفار ما دون أن كافر سيف من سيوف الله oṣù kejì yìí náà wá gbàdí ní ìsìlámù àwọn ìlú tó kó wù gazuwatul mọ́ta is surprised àmì historian wàhálì dìbò ní walid ọmọ walid dìbò ní mọ̀gẹ́rà kìlẹ̀ ó wù mà ló àmẹ́ńà wúwà wúwù kìdí ìrogun lẹ́ ìfẹ̀tàbalẹ̀ ogun èkì ogun jódodo kì wá àbọ̀kọ̀ àyájà òbí oṣù kejì kì wé ìsìlámù màbó ṣe lè dà wọ́n sì gàzọ́ tó mú ọ̀tà kà níbi pẹ́mọ́lẹ̀ olùkílẹ̀ ṣe lè وقد انتقم الله من جميع المستهزئين بعد الهجرة وقد انتقم همزة الوصل توجين همزة القطع همزة القطع ما دو فتحون هربيو بين دو بايسكون هربيو وغانمو وقد انتقم وقد انتقم الله من جميع المستهزئين gaskiya ọjọ́ ṣe dáná ń ọ̀dẹ́dẹ́ àmàṣọ̀kẹ́lẹ́ yìí ọjọ́ àwọn dáná máa lọ bá dàlẹ̀ ìjírọ́ ti òbí hijira. fòmínú mọ̀ ń kó tìlá. إنني كوبك موقبا ومنهم من أهلكته الأمراض ومنهم من أهلكته الأمراض ومنهم من أهلكته الأمراض ومنهم من أهلكته الأمراض ومنهم من أهلكته الأمراض ومنهم من أهلكته الأمراض. ما ينبغي سما أما mbongo yo dango malo kisho makpama mbongo ngo ga ebie bi ne kpama shin ewe ki di ma ni ngani bi ya ni bo ko ga ebie bi ne kpama ne mado yimi inu we ko ba ma kuma kami ka ri mo kpama ne nya cha peru bi le po bi todo chan ko go nak ma pa chi todo ma chane bi ke me to bi ki ale ba mi bi o ya bube bo ma pa ma e bu chu ku chu ku ki alo le yama ni ni agbo israel ma ti palestina pa mu ni ma pa ma do yo memele ma ma mu ma pa ma ya na ma do yo memele ma ju ya hmm todo ki for the liberation of palestine ki masjid al aqsa kim de masala to yo ki afe nu ba ko ga ogo ko ko chi ku ele afghanistan ẹnubẹ kàmi káfìrí pamá ẹnubẹ kàmá mà pamá káfìrí tàbí àwọn yẹpọ ọjọ kọ wọn bá mà mà pamá yà ń sì gbogbo ma. ọjà yìí ìzẹ́lẹ̀ torí kí inú rọmọ ògbọ́sọ̀gbọ̀ tuntun máa tọ́gẹ́ náà yà tuntun. àkànyà kìkẹrẹ bá máa ń ṣàkànyà yọ wo ewé táwọn ìṣe náà máa gbọ́ ọjọ́ nù àkànyà yìí kò gbójú la lòdì ohun tó wọn لا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون من يجو أمبيك ويا دين وجو كمي كاكو كافر بامك مكو مكبا òkú gbọ̀nàgbọ̀nà mà ṣe gbọ́ yọ́n àà òkú ẹ̀ máa ògéjú mà ṣe gbọ́ yọ yóò rẹ̀ kó nà kọ́ yọ ayé àdùpẹ́ àrísìkì yóò tẹ̀mẹ̀jẹ̀ wọn má. فرحين ما يكده بما آتاهم ربهم فانقلوا ما يعدهما ويستبشرون بالذين لم يلحقوا بهم gbogbo àmàyí màá hàn ní màá di glad tide ní abókì dé ilẹ̀ ní màmá kó akẹrẹ bá màá tán kàkúmẹ́dé yíyí náà wà ẹ̀pà màpàá nù gbogbo màá yí bá aláxàfún àléyìn wàláhùn yáàzẹ̀ nù inú pò ní ìyànà dòdòdó wà ọ̀nà kà kó akẹrẹ bọ́jọ́ yìí. ngama ho gbedo ye bi ati je ko yo ke da ma wele ke so na ka me pa ma yoro ru ngama ho ko pa ma ngama jo ma de poto mo yo ka ma me ile e mda ho je ke mm ya so ga kare bo ne ko na da go no yo ogo ko do ki kare be indi adi fi ka ne je no go ko kare be mu mi ni ki yo ndi vi vi ko do do ane hmm. ma ile vi mo do ka gbadarin ile vi mo do ka idogala oga mumini rama ti ngwa ke ke raman mumini oga shojo kama ile fi ogdo kapalo rama ti ngwa ti ngwa be ki oga ti rama ti ngwa ami bi ani mumini ogo lukmanu aka won ma mi ye ni ele ne gold ba ma wa pe hane do ite chiwa ite ro iche gbobo toto e ori okuta iwan edo taki ni ki fɛrɛjɔ a ki he go bi yan gbɔn sede gba ki ɛwɔ se ɛn e, yà adeju do yà adeju do otugbolo nu yà adeju de e yan rɔ ihun e na yà adeju de wu ikpɔ mi hun na yà adeju do ami kɛmika lójú lójú ma ba yín yé ma rɔ gbɛgɛ na ma he tó mi hun na ma wo gbó otugbolo nyɔnyɔnyɔnyɔ òbɛlɛ taki anya dɛ ɔŋɔ ɔgɛlɛ mú mi ni mɛ si ba daro bɔ tɛ yɔ kɔkinɛ ya riziki ya riziki kine iyo ma kine iyo ya kine iyo la iyo langu ya heki atola ya de ile bata de ile bata titala nko to ya na ile amo bata le ki de yudo yo ile ri gwerin obo la te gba wa yamshi ala al-ardi wa laysa alayhi khatiyatu ito ya na ile ki man ile ri kete gbozogen ashe ka ki masiba rama ishin mumini amma kafiri ha akanya duki shehi lemi from pan to fire Ule mi se wọn wí kó epo muhammed dẹ́hùn ẹnkì kó epo lẹ́ lálẹ́ tẹ́ wọn ná lálẹ́ tẹ́ yẹ gẹ́wọn ná gbọ̀bà tẹ́kì bí kwe tulẹ̀ dẹ́ nínú ìtumẹ̀ ẹnkì sí epo tẹ́wọn máa dẹ́kun yín ní ìwọ́n kó epo gẹ̀gẹ́lẹ́ máa da tánì wọ́n bí ehu ẹgẹ́ náà is from pan to fire yọ́n káàbìrì ọ̀bàtà lè lè ní ìtsọ̀gá ọkọ̀tàkparọ̀ gbòtítàlà máa ń pa ẹlẹ́sẹ̀ ẹ̀hùn adé ẹ̀hùn náà ẹ̀hùn tọ́malẹ́ta ọ̀bàtà yóò tẹ̀mẹ̀ yẹsù gbégi àlọ́ ẹ̀hùn náà ta wọ́n ẹ̀yà zòwìlà. ẹgbẹ́ footnote káàmì footnote yà ni kẹ́sì yín nìkẹ́ subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta. أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته àbíká ilẹ̀ tí máa ń kákọ́ ọ̀nà kàkẹ́kẹ́ yìí tọ́ ẹgbẹ́ ìfòtúnlọ́tù nọmbà 1 gbọ́ mẹ́rin ọ̀ká na aṣẹ́dùhùn ìzẹ́ ọ̀nlẹ́rọ̀sọ́lì abújáàlì ẹgbẹ́ ìfòtúnlọ́tù mẹ́rin ní zálíkà yìí ọ̀la ẹgbẹ́ kàyọ̀ngá níbi lẹ́yà òun dẹ́ anáwòrán àrọ̀sọ́lù ra'a rasula ilé níbi maratan onuka ọwọ́ ẹ̀gbá kà ìsọ̀lẹ̀ kàníbi anyásọ̀ ọ̀fẹ́ mọ́nà hmm. àhó tákì àwọ̀ kí wá hánà níbi kí nàgbà lókè àlẹ́tẹ́gẹ́sọ̀n fa àbọ̀lẹ́bọ̀ alẹ́ ìhìlẹ̀ kọ́ọ̀lù tákì òkọ̀là ẹ̀kúnákàn wàhádẹ́dẹ̀ hù òwúsà níbi tó yé kàkí yẹn aṣọ ọ̀lẹ́ ní àníbi pọ́lá ń fọ́ ọkọ hmm. hmm? fọ́kọ́ ọ̀dà ń wọ̀n á níbi àtọ̀hà dídùn ní omi yẹn omi ọkọ yìí gbàgbó hmm. ọba ọkọ kí káàbùrì yìí ní sábà ń wọ̀n ṣọ́ngọ́ sí ní bẹ́ẹ̀ wà mọ́ rẹ̀ àtọ̀hà dídùn ní omi yẹn kírẹ̀tì ní wọn náà àkísàrò lọ́wọ́dì náà dìyàl omi nàbó yẹ yóò yá ní ìtòlè àmì kọ́ọ̀tù òmìnira mbe kama sijabiadu machi kwa ama adoma yake amitogu kwa kocha kabia they are all answerable to me kama mm, mm, mm, mwigbo yeyuma kwa kocha kadu all answerable to me aksaru yogo mi umininadian yeyu yeyu tim tim tim tim amama uminomateli nyaje ma dataki e oye woko ya ni bileba ko ngoje ni wani joko ba fa anzalallah oyo ma yarwani tahdidan lahu ويا عدي ترتين مونجة كلا لئن لم ينته لنفعا بالناصية ناصية كاذبة خاطئة فليدع نادية سندع الزبانية كلا لا تطعه واسجد واقترب كلا إنا لئن لم ينتهي كافري ما هو ونن ينفع نبي محمد وكو إما هو ونن لنفع أن أن يبقى نافيتي àyàn máa mú àmú òpàṣọ yìí ọ òṣìṣọ yìí òṣìṣọ yìí ẹnẹ náà fìyẹ tí òṣìṣọ yìí ẹnẹ kì kàzíbẹ tí mí khati'atin ena roke do dere todo yo mane atadure yo yo kenku pakaji kingu kumu amwe u paso yin ba fali yada unadia idabon ami ma kuma sáré yóò àti yéyú ní họ́ọ̀lù gbò ma àti yéyú aja ihe doma sanada uzabaniya egbilele anya jenga midogiri una ma anya doo pio pio pio pio pio pio pio ngoyo nkono lele ngo miji para nibi yani kala ina muhammadu la tuti'hu egbola kafiri no ayé tó bi ayé tó dè a kẹrin lẹmẹkọ nẹnu yọ ọjọ kẹrin bóbi ẹ̀kí gbọ́ra ń lò wọ́sí yúdú do yí ẹni kẹsọ̀ wọ́kọ̀tọ̀ rẹ̀ bí kẹta mẹ́rọ mi dẹ̀ nẹ́ àti kọ̀wọ̀ yàdó ní mẹ́rọ yọ bódú jẹ́ òyà tó dáadé ni ẹ̀dọ̀ yí ẹni kẹ mẹ́rọ yọ ẹ̀sọ̀ kẹwọ̀ lẹ́kìdẹ̀ mẹ́rọ aláhùn ẹ̀rọ ni kó yọ yẹ ní ẹlẹ́dọ̀mọ̀ yẹ bó láàbì. كان yada'ul qadr على باب الرسول amami hene lugba من shi ya ka نبي محمد من ذلك min zalika ya man yele annahu ra'a ar-rasul yusalli marratan illi ka nabi daga so he suffocated the prophet of allah awe hayo hangi mudama nabi ha kanabi dewa ɗan koyo yi wa anibi dololo oyo ami sai na bakar cin anibi fa akbala abubakarin ta ka sai na bakar mu kudu ibogbogbore wa khalasatuhu imo wa tama nibi jadu wa wote nibi bubo jan wa qala min sai na bakar kan atakutuluna rajulan o mewu nabi la pa yani li duki semani bi an yakula rabbi allah tukpene ti akala osodo emi kuna ara rẹ ŋu mm. yóò bọ̀ lakpata jáwó mẹ́ hmm? wakadi jẹ akombe bayyana ti mi rọbi ko aya kur'ani yi se أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم atakotoluna rojula ayide meune kakamawune kpa anyakula supana kika rabbi allah Allah allahu shuhuduni wakad jaakum bilbayinati min rabbikum iya ka popolo momolom iwa pa dogmatism kiwa dogmatism hmm ya na na reju sha ya dunga ka ko mi so yole mi ache ya na ngume ko gbojo hmm ẹlẹ́ta pa mí. tọ ẹ ẹgẹ fotunoti yẹ kejì ọkùbọ́tà ibi náà bí mu aipin báyìí wọlé debo ni mugera oyé wọlé debo ni mugera mọ̀múdàbọ̀ yóò ọkùbọ́tà ibi náà bí mu aipin òun wà lè fi ẹ̀kọ́ ọlọ́láhùn fi sáàni ohun aláwọ̀kọ̀lá lọ́la ń fi sóra ìjìlú mẹ́ta. ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا انقذ قوجنيد لا إله إلا الله الله طلعن كاين ذرني كونامي كونامي ومن خلقت وحيدا أنا كشونا أمي كيتي شونا أو أنا كشونا أمي كيتي أمي شونا تبي يوم ما بيكو يوم أتاني وجيب بنتي okododolu bilo ho no bla tane un bile bobule bi ne gudu ba bobule ma manya bobule bubu takere un dane kaka finini era un ki dane kutai un mi ko sojo mu don ko ya ko jaba ne bi emi un bile wa ja'altu lahu ma lam mamduda udarji kitan arji kike na gwada hmm وبنينا قاموا مشهودا يجوا ما شدانا كان يوم ما دي لندن دا امريكا دي بس اكو دي كانوا ni kan ka mate ni tamo ehun ego hmm ego ego on aka mo ma do àwọn ẹni ile ki gbo mo ma do du yin

wala dugi talu haka ina duni ke walu ntoda mama be yugu ya kuja kinejo wabenina shuhuda iya le kabila kitin wa mahattu lahu tamhida wariziki na gwada wu na gwada budu katika kini oja kariziki ni kafiri mm. wama ini kechi zo koke nengini adini ya buton adeji ye gwa ke mdu liwo lo debu ni mugirai kame ke ni skula ni toro kuma noko kuma nariziki ke kuma rubi ke tapio yura mune na deji na me lata dejura dejura ma mune bija bija unke mazu kunyerati e ni e atta da bo me na dole talo yani wa ma konga na go i to da me abeji guja guja kene ke ga lingi ni ne mhm hatu ma hattu lahu tamhida wa rizqi la inna gbada wa buduk ma na gbada yóò dún náà gèdè kó má kàtí tọ́ ifá ẹlẹ́ àbẹ̀ mìíràn kó ní ẹlẹ́ lágbálágbálágbá tó mà yálẹ̀ ẹlẹ́ àmọkùnrin kíkẹ́ òdu yálẹ̀ máa kó bóyá ni rẹ̀ mẹ́ọ̀ mẹ́lẹ́dẹ́ bẹ́ẹ̀ ni mo kí rẹ̀ dẹ̀ mẹ́lẹ́ ẹlẹ́lẹ́ ìjọ ń arí kì í lè dúró kẹ́ ṣọ́ọ̀pù yẹn lè dúró ní ẹ̀yìn ní ṣọ́ọ̀pù yẹn kì í mẹ́ ó ẹ̀nà ẹlẹ́lẹ́ agẹ́nẹ́ nàìjíríà ó yí olè nínú ìgbélẹ̀gbà dókè rí kẹlẹ́m tirẹ́là ilé dam dam dam dam ẹnẹnẹ ṣẹṣẹǹgì ṣẹṣẹǹgì ṣẹṣẹǹgì ṣẹṣẹǹgì ìdẹ́gbogbo ìkóbọ̀ transportation yà ni tẹ́ air ẹ̀ ṣẹṣẹǹgì airline ṣẹṣẹǹgì airline ayọ̀ ìmúdẹ́nẹ̀ dangote gbogbo kẹlẹ̀ gbogbo kẹlẹ̀ dangote dangote ẹ̀yẹ àjà dangote ẹ̀ ọmú dangote ṣúgà dangote sẹmẹ́ntì dangote èyí dangote ọjọ́ kí adé ni òun wọ́n ṣe ọjọ́ kí àìrí òun wọ́n ṣe òun náà jẹ́ ní dúk máa dúwọ̀lé tó fún ìmọ̀gé ra máa dúk kẹ́kọ̀ọ́ kan òun òun á ṣe àwọn gbé ìnà jẹ́ ní pẹ́ òun dà ṣe òun dà nà jẹ́ ní pẹ́ ọjọ́ kí amẹ́bẹ̀ náà ló dáhùn ọjọ́ kí alẹ́ ṣe torí àpọ̀ máa yá yín ṣe. Hmm. abúwọ̀lé tó fún ìmọ̀gé ra dọ́jà eh. ní mẹ́kà dẹ̀ arzikì lè ọ̀bẹ̀ ní ṣùhúdà. ومهدت له تمهيدا ثم يطمع أن أزيد وبلا يعطيني كان بوطن إيه بوطن بكيشيني كو جباني بيبا كلا إنا إلى جاتجين تدو إنه كان لآياتنا عنيدا ìmúdẹnu jẹ́ pé ti pa máa yẹ ìwà kí lè máa lọ àníbi muhammadu àìlẹ́nu mẹ́kú كما قال الله تعالى تبارك الله كوتيتلا سورة الهجر إنا كفيناك المستهزئين أبو يا يا المستهزئين ويجي فقرات الرابعة ما دي فتنة نمبر 3 واده وين قد انتقم من جميع المستهزئين بعد الهجرة وبهجرة وجو أنوداو مالكو أتني متدول عليه لتي تفسير ابن كثير وكلاو يعني